Ẹ káàsán ẹ̀yin akẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ tó kọjá a kọ́ nípa ìsọ̀rí ọ̀rọ̀ ta ló lè rán mi létí lára àwọn ìsọ̀rí ọ̀rọ̀ tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ẹ bá mi pàtẹ́wọ́ fún kí ni àwọn ìsọ̀rí ọ̀rọ̀ yẹn um ọ̀rọ̀ orúkọ ràrọ́pò orúkọ ràrọ́pò àfarajọ orúkọ ọ̀rọ̀ ìṣe ẹ̀yán ọ̀rọ̀ àsopọ̀ ọ̀rọ̀ àpọ́nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàtẹ́wọ́ fúnra yín ní ọ̀sẹ̀ yìí ohun tí a gbéyẹ̀wò ni àrokò pípa àrokò pípa pàápàá ní ayé àtijọ́ àrokò pípa ó ṣe ni láàánú ẹ̀yin ọmọdé ìsìn ẹ mọ ohun tí wọ́n ń pè ní àrokò bá fojú sọ bá fẹnu sọ kò yé yín bí àwọn òbí bí wọ́n bá tẹ̀ fẹsẹ̀ wọ́n fẹsẹ̀ jọlẹ̀ tàbí wọ́n ṣe ọwọ́ bákan bákan kò yé wa torí pé àmọ̀túmọ̀ ohun tí àrokò jẹ́ kí ni àrokò àrokò ni àwọn ọ̀nà tí à ń gbà bá ara wa sọ ọ̀rọ̀ àṣírí láì lo ọ̀rọ̀ ẹnu ọ̀nà tí à ń gbà bá ara wa sọ ọ̀rọ̀ àṣírí láì lo ọ̀rọ̀ ẹnu ọ̀nà méjì pàtàkì ni a lè pín àrokò pípa sí àrokò ayé àtijọ́ àti àwọn àrokò ayé òde òní àwọn àrokò ayé àtijọ́ àti àwọn àrokò ayé òde kò lóǹkà ní àwọn àrokò yìí wọ́n pọ̀ a lè kà wọ́n tán pàápàá náà ní ayé òde òní a ní àwọn àrokò náà tí à ń lò kó tó di pé a lọ sínú àrokò ayé òde òní ẹ jẹ́ ká sáré wo àwọn àrokò ayé àtijọ́ díẹ̀ nínú àwọn àrokò ayé àtijọ́ bẹ́ẹ̀ ni àlè pípa àgà títa ìtùfù àṣẹ́wélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo sọ fún wa lẹ́ẹ̀kan pé wọ́n pọ̀ díẹ̀ la lè yẹ̀ wò nígbà tí a bá ń tẹ̀síwájú a máa ṣàlàyé wọn lọ kì í ṣe ohun tí a lè mẹ́nu bà gbogbo wọn lẹ́ẹ̀kan náà torí àkókò wa kí ni à ń pè ní àlè pípa ni eléyìí tí a máa ń fi sí ara nǹkan ó lè jẹ́ igi ó lè jẹ́ èso àwọn nǹkan tí a kò fẹ́ kí ẹnikẹ́ni kí wọ́n lọ síbẹ̀ tàbí kí wọ́n fi ọwọ́ kàn òun la máa ń pa ààlè lé ó lè jẹ́ igi ọsàn ó lè jẹ́ igi góbà ó lè jẹ́ ẹrù tí a kó sílẹ̀ ó lè jẹ́ nǹkan jíjẹ ó lè jẹ́ nǹkan tí kìí ṣe jíjẹ ó lè jẹ́ èso oríṣiríṣi bẹ́ẹ̀ tá a bá ti pa àlè lé irú àlè tá a fi sára ẹ̀yẹ ó ń tọ́ka sí pé apàrokò ẹnikẹ́ni o kò gbọ́dọ̀ fọwọ́ kan irú nǹkan bẹ́ẹ̀ àti pé ó léwu púpọ̀ bí a bá rí ẹnikẹ́ni tó fọwọ́ kan irú àrokò tí a pa síbẹ̀ irú àlè tí a pa sára nǹkan yẹn ni ó tọ́ka ohun tí ó ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ àpẹẹrẹ irú àlè bẹ́ẹ̀ pípa ó lè jẹ́ ìkarahun ìgbín ni a lò láti pa àlè tí a bá lo ìkarahun ìgbín láti pa àlè lé nǹkan yálà a nǹkan kan ni tàbí a fi sórí nǹkan kan ohun tó túmọ̀ sí ni pé ẹni tó bá lọ síbẹ̀ láti fọwọ́ kan irú nǹkan bẹ́ẹ̀ egbò àdá ìjìnà ni yóò dá olúwa rẹ̀ ohun tó tọ́ka sí nìyẹn tó bá jẹ́ àwọ̀ pupa aṣọ pupa tàbí àwọ̀ pupa ni a fi sí orí nǹkan bẹ́ẹ̀ ohun tó túmọ̀ sí ni ìpọ́njú àwọ̀ pupa túmọ̀ sí ìpọ́njú yẹn ni pé ìṣẹ́ òṣì ni yóò bá olúwa rẹ̀ ohun tó tọ́ka sí nìyẹn àìtí àwọn oríṣiríṣi nǹkan mìíràn àgà kí ni à ń pè ní àga títa eléyìí wọ́pọ̀ nígbà mìíràn nígbà tí àwọn bàbá wa tí wọ́n máa ń ṣọ́ oko tí wọn ò bá fẹ́ kí ẹnikẹ́ni kí ó lọ sínú oko èyí tí wọ́n débẹ̀ tí wọ́n rí pé ẹnìkan ó ti yanú oko wọn láì gba àṣẹ kò gba àyè lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ti rí oko yẹn tí wọ́n ti ṣàn lọ wọ́n lọ wá igi méjì wọ́n ò là lẹ́nu wọ́n wàá fi igi wọ́n fi há lẹ́nu bẹ́ẹ̀ wọ́n wà táyíká orígun mẹ́rẹ̀ẹ̀rin oko yẹn tó túmọ̀ sí pé mo ti dé bí o mo ti rí i pé o ti ṣán oko yìí o ò gba àyè tàbí ìyọ̀ǹda lọ́wọ́ mi o ò tún gbọ́dọ̀ débẹ̀ mọ́ o láì rí mi o ẹni tó ṣán oko yẹn yóò ti yé pé a olóko ti dé bí láì ṣe pé òun gba àyè tàbí ìyọ̀ǹda lọ́wọ́ ẹni tó loko òun ò tún gbọ́dọ̀ débẹ̀ láì ṣe bẹ́ẹ̀ ni wàhálà ni lọ́dọ̀ àwọn ìlú ohun mìíràn ni àṣẹ kí là ń pè ní àṣẹ́wélé eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà tí a bá rí àwọn tí wọ́n jọ ń kọ́wọ̀ọ́ rìn lọ sínú oko bóyá oko yẹn oko tó jìnnà ni tí àwọn ọ̀nà lóríṣiríṣi bí ìkóríta tí wọ́n wà lójú ọ̀nà àwọn tí wọ́n jọ ń lọ yẹn lára àwọn tí wọ́n ń lọ tí kìí ṣe pé wọ́n jọ ń jùmọ̀ lọ tó yẹ pé nígbẹ̀yìngbẹ́ ni wọ́n wà á bá wọn nínú oko yẹn wọ́n lo ewé láti jẹ́ kí wọ́n mọ ojú ọ̀nà ibi tí àwọn gbà tí àwọn tọ̀ títí àwọn fi dénú oko ewé tútù tí a ṣẹ́ sí ojú ọ̀nà eléyìí tí ó ń tọ́ka ibí yìí ni àwọn ènìyàn wọ̀nyí gbà ni à ń pè ní àṣẹwélé ewé yẹn ni wọ́n máa tọ̀ tí wọ́n máa tọ̀ bó jẹ́ ogún máìlì ni nígbà tí wọ́n bá ti ń tẹ̀lé àwọn ewé tí wọ́n ń rí wọ́n ó dé ibi tí àwọn ènìyàn wọn tí wọ́n lọ bá wà ìgbà mìíràn wà tó jẹ́ pé ohun kan tí a gbé kalẹ̀ la ṣẹ́ ewé lé lórí ó túmọ̀ sí pé ó ti di èèwọ̀ àlè ni ẹnikẹ́ni ò gbọdọ̀ fọwọ́ kàn ohun mìíràn ni ìtùfù kí là ń pè ní ìtùfù ìtùfù ni gbogbo nǹkan tó lè ran iná lọ́wọ́ láti jó ohunkóhun tó lè mú iná jó kíákíá ni à ń pè ní ìtùfù bí àpẹẹrẹ bí wọ́n bá gbé ohun ìtùfù kan sí ẹ̀yìnkùlé ẹnìkan ohun tẹ́lẹ̀ yìí ń tọ́ka sí ni pé ẹni yẹn ń ṣe àṣeṣe má ṣe ó ń ṣe ojú méjì yẹn ni pé ó ń bá ìyàwó oníyàwó ṣe ìwọléwọ̀de tí wọ́n ti kì í nílọ̀ tí ò gbọ́ ìtùfù tí a gbé sí ẹ̀yìnkùlé ń tọ́ka sí pé láìpẹ́ láì jìnà wọ́n ń bọ̀ wá dáná sun ilé ẹ o torí àwọn nǹkan tó ń ṣe tá a kìlọ̀ fún ẹ tó ò jáwọ́ ohun tí ìtùfù tó tọ́ka sí nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi ni àwọn àlè yìí wọ́n pọ̀ àwọn àròkọ ayé àtijọ́ yẹn wọ́n pọ̀ tí a lè mẹ́nu bà wọ́n lé ní ọgọ́rùn-ún mẹ́wàá eléyìí tí a rántí ni lára ẹ̀ ní àwọn àmì ìparoko eléyìí tá a lè tọ́ka sí owó ẹyọ tí a bá fi owó ẹyọ ránṣẹ́ sí ènìyàn ohun tó tọ́ka sí ni pé ó ti dẹ́ni ìtanù a ò fẹ́ rárá ẹni ìtanù a ò fẹ́ rí yẹni pé a ò fẹ́ rú ẹni bẹ́ẹ̀ a máa ń lo àmì ńgbà mìíràn a sì lè lo òǹkà a ń lo àmì à ń lo òǹkà bẹ́ẹ̀ là lo ara bí a bá mi orí báyìí sí ènìyàn ohun tó túmọ̀ sí ni pé kò rí bẹ́ẹ̀ bí a bá tẹ ènìyàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ dákẹ́ ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ ń bọ̀ tá a bá ṣẹ́ ojú sí ènìyàn dákẹ́ a lè sọ pé ẹja ń bá kàn yẹn ni pé bọ́ sí o àbí kò bọ́ sí nǹkan tó wá lọ ṣó dára àbí kò dára a kàn túmọ̀ sí nǹkan tí kò tọ́ ẹja ló túmọ̀ sí ó dára tá a bá sọ pé ẹja ń tó bá ní ẹja ni ìyẹn ni pé kò bọ́ sí tó bá ní akàn ni ìyẹn ni pé ẹja ìyẹn ni pé ó bọ́ sí tó bá ní akàn ìyẹn ni pé kò bọ́ sí oríṣiríṣi àwọn àrokò báyìí ni à ń lò tí a bá fi ìyà ayé kò tọ́ tí a bá fi ránṣẹ́ sí èèyàn ìyẹn ni pé kírú ẹni bẹ́ẹ̀ kó ṣọ́ra o bóyá wọ́n fẹ́ lọ parí ìjà kan láàrin àwọn kan tàbí ẹnì kejì ìyẹn ni pé kò gbọ́dọ̀ sọ òótọ́ ń bẹ̀ o kó ṣọ́ra ẹ̀ ẹ̀sùn iṣu ìtumọ̀ tá a bá fi ẹ̀sùn iṣu ránṣẹ́ sí ènìyàn ìtumọ̀ ẹ̀ ni pé kírú ẹni bẹ́ẹ̀ dáwọ́ ohun tó fẹ́ ṣe dúró dáwọ́ ohun tó fẹ́ ṣe dúró awẹ́ obì bí a bá fi awẹ́ obì ránṣẹ́ sí ènìyàn ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ti yanjú ọ̀rọ̀ ẹ̀ ti yanjú ọkùnrin tó rìnrìn àjò tí a fi osùn ránṣẹ́ sí. Si ó túmọ̀ sí pé ìyàwó ẹ̀ tó fi sílé kó tó kúrò nílé ti bímọ o kó máa bọ̀ kíákíá ìyàwó ẹ̀ ti bímọ ìtumọ̀ ẹ̀ ni ó sùn tí a fẹ́ pàrókò yóò ti yé nígbà tó bá rí àwọ̀ ojú ìlú bí a bá fẹ́ pàrókò ránṣẹ́ sí ènìyàn ọ̀rọ̀ ti kúrò ní ohun àṣírí gbogbo ayé ti mọ̀ yẹni pé àṣírí ti tú kò ṣeé bò mọ́ ohun tí eléyìí ń tọ́ka sí nìyẹn awọ ehoro tí a bá fi ránṣẹ́ sí ènìyàn tá a fi pàrókò ohun tó túmọ̀ sí ni pé sájìnà rere ewu wà ní ìtòsí ìkarahun ìgbín mo sọ lẹ́ẹ̀kan bí a bá fi pàrókò yàtọ̀ sí pé tá a bá fi pààlè eléyìí tá a sọ pé egbò àdá ìjìnlẹ̀ yóò dá ènìyàn ṣùgbọ́n tó bá yẹ pé ṣe la fi pàrókò sí ènìyàn ohun tó túmọ̀ sí ni pé ìfẹ́ ní ti tán láàrin olólùfẹ́ méjì ìfẹ́ ní ti tán. Hmm? no ohun tó túmọ̀ sí ẹ má bínú ohun tó túmọ̀ sí ni pé a ní ìfẹ́ irú ẹni bẹ́ẹ̀ ọkàn wa ń fà á ìfẹ́ rẹ̀ ń fà wá ohun tó túmọ̀ sí òun ni eléyìí nọ́mbà kejì ẹni pé ohun kejì ni àròkọ ayé òde òní oríṣiríṣi àwọn iná ojú pópó tí a máa ń rí a lè fi ṣe àpẹẹrẹ àwọn àròkọ tí mò ń sọ àpẹẹrẹ àròkọ ayé òde òní nìyẹn iná ojú pópó a rí pé àwọn ilé aláwọ̀ ewé wà nínú iná yẹn eléyìí tó ń tan pupa àwọ̀ pupa wà ńbẹ̀ eléyìí tó ń tan àwọ̀ olóròǹbó àwọ̀ ọlọ́sàn ó wà ńbẹ̀ bí a bá rí aláwọ̀ ewé ẹ̀ tí iná yẹn tàn tó tan àwọ̀ ewé ohun tó tọ́ka sí ni pé ó ti tó àkókò ọ̀nà ti ṣí eléyìí tó ń tan àwọ̀ pupa ohun tó ń tọ́ka sí ni pé ọ̀nà ò tí ì ṣí o ẹ má ì tí o bẹ́ẹ̀ náà la rí àwọn agbófinró eléyìí tá ń pè ní yellow fever ó máa ń ṣẹlẹ̀ náà àwọn yellow fever yẹn nígbà tá a bá rí wọn tí wọ́n bá ju ọwọ́ báyìí tí wọ́n bá wa ọwọ́ ohun tó túmọ̀ sí pé ọ̀nà ti ṣí ẹ̀yìn ìtapá ọ̀tún yẹn ẹ máa bọ̀ tí wọ́n bá ṣe ọwọ́ báyìí sí ènìyàn tàbí àwọn ọlọ́kọ̀ ohun tó tọ́ka sí ni pé ọ̀nà ò tí ì ṣí o ẹ dúró ẹ má ì tí ì wá oríṣiríṣi ni àwọn àrokò wọ̀nyí